káàbọ̀ padà sórí ètò wa ètò yín Miliki Express i love you i love you i love you gbogbo yín pátápátá mo nífẹ̀ẹ́ lórí gidi fún àǹfààní ẹ̀yin tẹ̀lẹ̀ṣẹ̀ wọlé náà mo kí welcome ma welcome sir i welcome you all ẹ kú àbọ̀ ẹ kú jókòó ẹ kọ́ rárá fẹ̀yìntì kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn orí abalabola ti fẹ́ lamẹ́ kán sí báyìí kí ni mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí àkòrí kékeré kan mo fẹ́ bá yín sọ̀rọ̀ lé lórí pé ṣó dáa kí olólùfẹ́ kan ní pé òun ní plan b ṣé ó dáa yálà lọ́kùnrin ni o yálà lóbìnrin kó wá ní pé o ní plan b fún nínú ìrìn àjò ìfẹ́ ẹ̀ ń pé à ẹni tí mò ń fẹ́ yìí kí n má kọ̀ kó gbogbo ẹyin mi sínú àpẹẹrẹ kan ó yẹ kí n nẹ́lò míì tí màmá fẹ́ ń ta in case àyíbá mọ̀ ó lè ní pé à ní o ṣe mọ́ o ó yẹ pé à kò ní affect ẹ̀ púpọ̀ àkọ́ ni pé wọ́n since tí mo ní ẹnì kejì yẹn rárá sún lọ sọ́dọ̀ ẹ̀ ìbéèrè mi wá ni pé ṣó dáa kí olólùfẹ́ kan ní pé òun ní plan b a ti gbé yẹ̀wò lóríṣiríṣi ṣùgbọ́n mo wá fẹ́ mo fẹ́ ka sọ̀rọ̀ ká yọ̀nàná lé lórí pé ẹni tó ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn ṣé ìfẹ́ òtítọ́ la máa ní pé ó ní sí ẹnì kejì tó ń fẹ́ bàtó ní ẹnìkan tó ń fẹ́ gẹ́gẹ́ bí olólùfẹ́ ó wá ní pé wá ní ẹnìkan tó fi tó fi ti àìbá mọ̀ pé ẹyin ẹ lè ṣe ó lè ṣìwà wò ó lè ṣe yàmàyàmà ó lè ní pé ah ó dá o torí bẹ́ẹ̀ mi ìfẹ́ ní báyìí mọ́ jẹ́ lọ bẹ́ẹ̀ ní kejì yìí ṣé kò ti pín ọkọ olólùfẹ́ yẹn kò ti pín sọ́nà méjì ṣé kò ti pín ìfẹ́ yẹn kò ti pín sọ́nà méjì irú ìbáṣepọ̀ ìfẹ́ yẹn ṣáma ní pé wọ́n fi ọkàn tán ra wọn ṣé nǹkan tá à ń pè ní trust ṣó wà nínú ìrìn àjò ìbáṣepọ̀ ìfẹ́ bẹ́ẹ̀ nígbà tá a tún gbé yẹ̀wò àwọn kan ní pé ó sọ fáwọn kan kò sọ fáwọn kan ṣùgbọ́n tá a bá ní pé ká gbé yẹ̀wò ká kó gbogbo ẹ̀ pọ̀ ṣé ó jẹ́ nǹkan tí ó tọ́nà kí olólùfẹ́ kan ní pé òun ní plan B lóòótọ́ oríṣiríṣi ṣẹlẹ̀ ayé tí a wà yìí sí ó ti di ayé ọ̀làjú ohun gbogbo ti yí gbogbo ẹ̀ ti dorí kodò àwọn èèyàn ti yí ojú ìfẹ́ wọ́n ti yí síbòmíì àwọn kan ti yí ojú ìfẹ́ wọ́n ti sórí ẹ̀ kodò ibi tó ní kálukú wá kọjú ìfẹ́ tiwọn sí ọ̀tọ̀ọ̀tọ̀ àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé ohun tí ó ti ṣẹlẹ̀ sí wọn sẹ́yìn òun ló fi ń wùwá sí tó jẹ́ pé àwọn wá wò ń pa èmi ò lè dojúkọ ẹnìkan o kódà ó ṣeé ṣe kí ní plan a plan b plan c torí àwọn mẹ́ta wọ́n máa níbi tó ní kálukú ti wúlò nígbà tí a bá wá gbé ìbáṣepọ̀ ìfẹ́ tá a bá wá gbé sórí irú abala bẹ́ẹ̀ ẹjọ́ níbo ni wọ́n ń dorí irúfẹ́ bẹ́ẹ̀ níbo ló ń dà á kọ torí àwọn nǹkan kan máa máa wáyé láàrin gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì oríṣiríṣi nǹkan ló máa ń wáyé láàrin wọn ó dìpẹ́ lórí ọwọ́ tí oníkálukú bá gbé sí irú nǹkan bẹ́ẹ̀ á máa wáyé láàrin ìwọ àti olólùfẹ́ àkọ́kọ́ á tún máa wáyé láàrin ìwọ àti olólùfẹ́ kejì á tún máa wáyé láàrin ìwọ àti olólùfẹ́ kẹta ẹ irú ìfẹ́ wo la máa pè yẹn ṣé a máa pè yẹn nínú ṣé irú ìfẹ́ oníṣìnà ni àbí irú ìfẹ́ oníàgbèrè ni èwo la máa pè yẹn ní báyìí abáláwo la fẹ́ kàn sí abáláwo la kàn sí abáláwo la wà a máa ní àǹfààní láti déta mo ní ìbéèrè kan tí mo fẹ́ jù sí àwọn tó wà níta tí mo dé máa ó máa wùn mí kọ́ dáhùn lé lórí ẹ wò ẹ má jẹ́ ká wà sentimental nípa ilé rárá ẹ má jà ní pé iṣẹ́ ẹnìkan ni iṣẹ́ ẹnìkan ni rárá torí a ti wá sọ ọ́ di àṣà a ti sọ di àṣà kí ni ìbéèrè tí mo dẹ̀ fẹ́ jù síta òun náà ni pé níjọ́ àkọ́kọ́ tí ọkùnrin àti obìnrin tó bá jọ jáde pé káwọn lọ ní date for the first time àwọn olólùfẹ́ méjì ẹ jẹ́ kó jáde kọ́kọ́ lọ ní date ta ni ó yẹ kó sanwó gbogbo tó bá jẹ gbogbo owó mọ́tò lọ síbẹ̀ o ohun tó bá jẹ ohun tó bá rà gbogbo nǹkan tó bá ṣe ta ló yẹ kó kọ́kọ́ san lóòótọ́ ó máa jẹ́ ohun tó jẹ́ pé ó máa pa yín lẹ́rìn pa àá àá nígbà tí ọkùnrin wà ń bẹ̀ ó yẹ kó lè ṣe ẹ̀bọ̀ ẹni sòrò ṣé ọkùnrin nìkan ni ó yẹ kó máa ṣe gbogbo eléyìí sóbìnrin náà lè ṣe ni ṣé wọ́n wà ń bẹ́ẹ̀ ni kò sóhun tó burú ń bẹ̀ pé ah, ìwọ tó lólùfẹ́ ìjọ jáde fúngbà àkọ́kọ́ ó dẹ̀ ní pé ah, ó dá o bébì mi o olólùfẹ́ mi o ẹni bí ọkàn mi o I will take care of the bill ṣẹ́ṣẹ́ wà ń bẹ̀ kò sóhun tó burú ń ṣùgbọ́n ẹ má tiẹ̀ ẹ má jẹ́ ni pé bóyá èmi mo sọ sáwọn èèyàn lẹ́nu ẹ jẹ́ gbọ́ lẹ́nu àwọn èèyàn wò ná ká gbọ́ ohun tó bá ní láti sọ mọ̀ pé yìí náà ti máa sọ ti ń pa pé irú rọ́bìṣì ò ní ẹ wá kò ṣe rọ́bìṣì kò sí ohun tó burú mbẹ̀ ah baby má wọrí má sán ah ẹ̀yin náà ṣẹ̀ tẹ̀lé dánú boyfriend nínú pé boyfriend ah olólùfẹ́ mi wò já lọ sí ilé gẹ́rígẹ́rí jàre kí n sanwó oorun tó bá gẹ̀ kí n jẹ́ kó lóko kì í kó tiẹ̀ wùn àbí pé boyfriend wá kí ọ̀n gbà bébì mi tiẹ̀ gbà kó tiẹ̀ fi ṣe mọ́tò ṣe é ṣe wọ̀ wà ń bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin ẹlẹ́wọ̀n ló lè wà ní pé àràrà ẹ má wọrí ṣùgbọ́n ẹ jẹ́ kó lọ gbọ́ lẹ́nu àwọn aráàta ìbéèrè mi ẹ má gbàgbé ta ni ó yẹ kó kọ́kọ́ san owó níjọ́ àkọ́kọ́ tí olólùfẹ́ méjì bá jáde ṣọ́kùnrin ni tàbí obìnrin ẹ jà lọ. àkè mo lérò pé ọkùnrin ló yẹ kó san owó ìjáde ti ọkùnrin àti ọkùnrin because obìnrin ọkùnrin ló ń invite the girl so i think wọ́n lè yẹ kó sanwó ẹ̀ that is it ó fi pọ́n ọkùnrin lé tó bá kọ́kọ́ san like first time. tí àwọn méjèèjì bá ti jẹ́ ọ̀rẹ́ tipẹ́tipẹ́ wọ́n lè má ì ti rira wọn bọ̀ bóyá wọ́n máa ń sọ̀rọ̀ lórí fóònù àbí nǹkan kan tó bá jọ jáde ní ọjọ́ àkọ́kọ́ obìnrin yẹn lè sọ pé òun lòun fẹ́ sanwó ọkùnrin náà dẹ̀ lè sọ pé òun lòun fẹ́ sanwó dó mentality wa ní nàìjíríà ó jẹ́ ká fíò pé ọkùnrin lè yẹ kó san but ó depend lé tó bá ti ṣèjọ wà before ọjọ́ yẹn tó bá yẹ pé wọ́n ti jẹ́ ọ̀rẹ́ dáadáa yẹn mean ọkùnrin lè sanwó obìnrin náà dẹ̀ lè sanwó bí èmi ń sìn nǹkan kan ti ṣẹlẹ̀ sí èmi tẹ́ pé ọkùnrin ló fẹ́ sanwó bọ̀ ó fẹ́ lo atm card so ìgbà tí kò wá ṣiṣẹ́ mi ò ní choice èmi ni mo dẹ̀ wá san owó yẹn so later ó dẹ̀ fún mi padà so torí padà ti jọ jọ́ rẹ̀ before ọjọ́ yẹn ni. ẹ tí obìnrin àtọkùnrin ọkọ bá gbéra jáde for the first time as a responsible lady tọ́ba ọ̀dà nǹkan ó yẹ kókùnrin ni ọkọ̀ mú jáde kókó sanwó tiẹ̀ bọ̀ ọkùnrin lè decide pé don't worry let me pay bọ̀ wọ́n máa ń fi bọ̀ ibi táyé ti dé ìsìn àwọn obìnrin sì dáwà ti gbéra wọn jáde obìnrin ló gbọ́dọ̀ kọ́kọ́ sanwó àti kọ́kùnrin kọ́kọ́ sanwó yẹn wọ́n máa bí pé ṣùgbọ́n ló gbé mi jáde after wọn mo wà lé mi ló pè mí but as a responsible lady tó bá kọ́kùnrin bá kọ́ gbé jáde for the first time wọn náà try láti kọ́kọ́ sanwó. ọkùnrin ló máa sanwó ìdí ni wípé ìwọ ló invite mi pé ká jọ jáde tá bá wá jáde lẹ́ẹ̀kejì I might now be the one to pay ó lè wùn mí kí n san tí bá kàn fi láì but the first time ó gbọ́dọ̀ jẹ́ òun ló máa sanwó. ọkùnrin mi ò pé ọkùnrin ló yẹ kó lè sanwó cause um, ìwọ tó fẹ́ gbóbìnrin jáde unless wọ́n pé wọ́n tún ní agreement láàrin àwọn méjèèjì ń pé àjọ máa pín owó ni o but tí ò bá sí any agreement bẹ́ẹ̀ yẹn tí ìwọ ọkùnrin dẹ̀ ló ní pé àwa jẹ́ kí n gbé ẹ jáde o wá débẹ̀ wá expect pé kí obìnrin ọ̀hún náà sanwó kò make sense ọkùnrin ilé ẹ kò sanwó. ẹ káàbọ̀ ẹ̀yin tèmi nílé káàbọ̀ padà o a ti gbọ́ oníkálukú ti wí wọ́n ti sọ tiẹ̀ ṣùgbọ́n èmi mọ̀ pé kò sóbìnrin tó máa fẹ́ ni pé rárá o pé obìnrin ni kó kọ́kọ́ sanwó mo ti mọ̀ gbogbo àwọn ṣàṣà ni pé à iṣẹ́ ọkùnrin ni ẹ̀ẹ́dẹ̀ sọ́ di orò ìdílé pé rárá iṣẹ́ ọkùnrin ni kó máa san gbogbo ìgbà ẹ̀ mọ̀ bóyá àpò ẹ mọ̀ pé ìgbà míì ó lè wà tó jẹ́ pé ẹnu ẹnu lè gbẹ ó lè bọ́ sí àsìkò yẹn ó lè ṣe kókó ah olólùfẹ́ mi nígbà àkọ́kọ́ ó yẹ ká jọ lọ ọ̀pọ̀ lè ó lè yíwọ́ ìgbà tó olólùfẹ́ náà dẹ̀ ní fẹ́ fọbọ́ ní kàǹtín tó bá lọ àbí kọ́ gbé ìnulẹ̀ fún pé ó yá máa nu ẹ ó máa ń wáyé ńgbà míì ẹ ṣé obìnrin ò lè ṣe kò séwọ̀ ńbẹ òótọ́ ni kò séwọ̀ ńbẹ tẹ́ bá wo àwọn àwọn òyìnbó ah, ayé wọn lé ah, wọ́n lè sọ fọkùnrin pé kálábàáyé kan fi kò sóhun tó burú ńbẹ̀ kọ́nàtẹ́kì for lunch kò sóhun tó burú bẹ̀ ṣùgbọ́n ní ilẹ̀ aláwọ̀ dúdú ti wá ń bẹ̀ ah, rárá o ah, iṣẹ́ ọkùnrin ni iṣẹ́ ọkùnrin ni bẹ́ẹ̀ tí ọkùnrin bá fẹ́ ṣe ọjọ́ ìbí fúnra rẹ̀ ló máa san gbogbo owó ló máa ṣe gbogbo o obìnrin yẹn níṣe kankan pátápátá ó kàn lè nígbà ah, maybe mo bá ẹ ra àwọn hundreds yìí mà bọ̀ tó bá jẹ́ tó obìnrin ni àkódà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọkùnrin ló máa kárí ẹ̀ ó máa kárí ẹ̀ ẹ wo ẹ̀yin tèmi nílé lẹ́yìn bàtà ti gbọ́ gbogbo ilé ẹ já lọ gbọ́ mama láti ẹnu méyọ̀kún méyọ̀kún hmm? ẹ já lọ gbọ́ mama láti ẹnu méyọ̀kún.